أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba tí ọpẹ́ tọ́ sí nítàdáyanrí ayin ọlọ́run Allah ọba tí èyí yẹ nítàdáyanrí àti ní ti pípé adúpẹ́lọ́ rẹ̀ a sì yín lérí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ń ṣe fún wa lọ́lọ́kan òjọ̀kan àti láti ìgbà dégbà èyí tí kò káwọ́ àánú rẹ̀ kúò lérí kákòókú wa nígbà kọ̀ọ̀kan gbogbo ẹni tó jẹ́ mùmínì àtọ̀kan òkú rẹ̀ òun náà lẹni tí è ṣe mùmíní gbogbo wọn pátá lọ́lọ́run ọba ń ṣàánú láyé tí sì ń kẹ́ omi ò ní sọ̀kalẹ̀ láti sánmà kọ́lọ̀wọ́ àwòpáwà mùsùlùmí la ní bùkátà sí àlùàlá láti ṣe àwa ní bùkátà sí jẹ́nàbà láti wẹ̀ tó sì jẹ́ pé àṣẹ òun náà ní ká ṣe kọ́lọ́run wá torí rẹ̀ sọ omi kalẹ̀ sọ́dọ̀ àwa mùsùlùmí nìkan kó má fa àwọn tí è ṣe mùsùlùmí ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀ nítorí pé a ti sọ ọ̀rọ̀ tí ànábì sọ wípé ọlọ́run ọba kọ lámà kọ́dọ̀lọ́rùn lọ́kọ̀lùkọ̀ nígbàtí ọlọ́run ọba gbé gbogbo ẹ̀dá tán وكتب في كتاب وهو عنده فوق العرش ọlọ́run kọ sínú tí a tákàdá tàbí nù ìwé ìwé náà sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ lókè àdáárṣì ọlọ́run ní gọ́lábàt dájúdájú ike ìmí ọlọ́run borí ìbínú mi ọlọ́run nítorí ẹ̀mọ́rọ̀jò fún wa ọlọ́run nítorí pé àwa mùsùlùmí là ń fojú ka kó wá pé gbogbo ẹni tí ò bá ti fojú rẹ̀ ka kùránì òun ò ní fún rárá yóò ṣe torí náà ọlọ́run ọba náà àdúpẹ́ fún un ṣùgbọ́n ìdẹ̀ra yìí tó ga jù táwa nítorí rẹ̀ dúpẹ́ yìí ó ní ni'matul islam wàhíyá ni'matul kubra òun náà sì ní ìdẹ̀ra tó ga jù lèmáàdà kí ni ìdí ìdí ni pé kéèyàn ó jẹ́ mùsùlùmí láàyò kíná àyàkúnà ṣàkṣùn mọ̀mínà ìlàbìtàwòfíkìlá ẹnìkan ò lè jẹ́ mọ́mì ní àyàfi pẹ̀lú kòńgẹ́ tọ́lọ́hun torí Ọlọ́hun sọ bá nàbí tí kò pẹ́ sọ pé ìnáka látàdì manhabat ẹni tó wù ọ́ ìrẹ́ ànábì pé kó mánà ò lè fi mánà walakin allaha yahdi man yasha ẹni tó bá wù ọlọ́run ni ọlọ́run fi mánà haqqan nítòdodo ọlọ́run sọ fún ànàbí pé wà innaka latahdi ila siratil mustaqim ọlọ́run ìrẹ́ ànábì dájúdájú òun fi yàn máa nà lọ́nà tààrà li ajli dhalika badr qala bi anna min asma'i nabiyyina muhammadin sallallahu alayhi wa alihi wa sallam alhadi wa bi dhalika qala li rasuli sallallahu alaihi wasallam sifatun min sifatillah li ajli dalika tasawwa bayna rasuli wa rabbihi wàbí ìdí ni tápá kan nínú àwọn èèyàn fi máa sọ pé nínú orúkọ ànábì ni àlèhádí torípọ́lọ̀ sọ pé innaka la ìlà siratil mustaqim dájúdájú rẹ̀ ànábì ń fi ní mọ̀nà lọ sọ́nà tààrà ṣùgbọ́n wọ́n tún wá gbẹ́sẹ̀ kan síwájú pé ó fi hàn pé ànábì ń ṣe kíni ó bá ọlọ́run ọba kẹ́gbẹ́ nínú àwọn ìròyìn rẹ̀ torí pé àlẹ́hádí náà lọ́lọ́run àbí wọ́n tún dúró mẹ́ wọ́n tún wá ṣe gẹ̀rẹ̀ wọ́n tún tẹ̀síwájú ó fi hàn pé ànábì náà jẹ́ kan ó bọ́lọ́hun ọba pín nínú ìjẹ ọlọ́hun nù ìdí ni tó fi jẹ́ pé wọ́n wá ń wòye pé ànábì ń gan náà ni látara bẹ́ẹ̀ wọ́n di ẹni àánú dọ̀lálám bàìdà ní àánú tó jìnà sí ojú ọ̀nà tààrà èèyàn lè mú nínú ìròyìn ọlọ́run kò sí nǹkan tó rọ́ǹgì ń bẹ kò búrú torí pé ọlọ́run ọba ó ríran àwọn èèyàn náà ríran ọlọ́run gbọ́ àwa náà ń gbọ́ àbí ọlọ́run sọ̀rọ̀ àwa náà ń sọ̀rọ̀ lákin sífàtù lọ ìsífàtù kàmàlíyà ṣùgbọ́n ìròyìn tọ́lọ́run ìròyìn pípé ni ṣùgbọ́n ìròyìn tàwa ẹ̀dá fi ilnaqs fi a naqs ìròyìn tiwa àbùkù ń bẹ́m̀bẹ̀ àdínkù ń bẹ́m̀bẹ̀ lóòtọ́ anábì sallallahu alaihi wasallam àdís tó lálàáfíà tẹ́nìkan ò jiyàn rẹ̀ nínú sọ Bukhari anábì sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba dáadáma láwòrán rẹ̀ khalaqa Adama <laughs> ọlọ́run dá ádámà ní àwòrán rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn bí mo ṣe ń sọ Yorùbá yẹn ìtumọ̀ méjì ló tú sí torí pé tábáníká tú aláǹsùrọ́tì í sí Yorùbá yóò jẹ́ ó dá ádámà ní àwòrán rẹ̀ ara yẹn ò ní sí ara yẹn jẹ́ àfikún he created Adam in his image kò ní sí own ń bẹ̀ in his own image own yẹ ò sí ń bẹ̀ ṣóyé ó dá ní in his image tó bá sì fi own náà sí kò sí wàhálà ọ̀nà méjì làwọn àfá àgbà ṣàlàyé ọ̀nà àkọ́kọ́ lè tí mo sọ ń pé yes torí pé nínú àwọn ìròyìn Ọlọ́run ni kó ríran èèyàn ádámà ríran nínú àwọn ìròyìn Ọlọ́run ni kó gbọ́ ádámà gbọ́ nínú àwọn ìròyìn ẹni pé kó sọ adama sọ kódà adama lọ́wọ́ ọlọ́run sọ kùránì pò ní ṣùgbọ́n gbogbo ìròyìn tọ́lọ́run jẹ́ ìròyìn kíni pí pé ètò fún adama ti ṣe àwọn ọmọ ènìyàn náà kò gbé ọlọ́run ríran àwa náà ríran ṣùgbọ́n gbogbo nǹkan òun rí gbogbo nǹkan ọlọ́run gbọ́rọ̀ àwa gbọ́rọ̀ ṣùgbọ́n àwa ò gbogbo nǹkan òun gbọ́ gbogbo nǹkan bóyá ọ̀rọ̀ ìtumọ̀ kejì tí Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a tó ṣàlàyé wàhálẹ̀ sọwọ́bù wallahu ta'ala àìlàmú olóbàmú jùlọ ó ní hao yẹn dọ̀mú irú ya'udu ila Adam àwòrán rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ arópò orúkọ ni is a pronoun in his image his yẹn is a pronoun this pronoun Is it the pronoun? Is it representing Allah or Adam? It can go to both ways. Ọlọ́ndá ní àwòrán, ọlọ́ndá Ádámọ̀ láwòrán rẹ̀ yẹn ọ̀rọ̀ arọ́pò orúkọ ni ó lè padà sọ́dọ̀ Ọlọ́run, ó sì lè padà sọ́dọ̀ Ádámọ̀ torí pé a ti dárúkọ ọ̀rọ̀ orúkọ méjì ṣáájú ọ̀rọ̀ arọ́pò orúkọ yẹn kò sí tí ò lè múnu méjèèjì. Ṣùgbàtọ́lọ̀ wá sọ wípé láìsà kàmísìlì iṣẹ́ ìhàn nínú Kùránì ọlọ́run sọ fún wa nínú Kùránì pé kò sí nǹkan kan tó jọ ọlọ́run láìsà kàmísìlì iṣẹ́ ìhàn wà huwa sami'ul alim olùgbọ́ sì ni olùmọ̀ni kódà nù súra tó súnmọ́ tí gbogbo kúfúwàní ahad wàlám yakuláhu kúfùwán ahad sura one hundred and twelve nínú quran that is suratul ikhlas tàtún pè ní suratul tawhid sura ọgọ́rùn-ún kan àti méjìlá ọlọ́run ní wàlám yakuláhu kúfùwán ahad kí ni wọ́n pè ní kúfùwà àwọn àfáà ń kí ni kan ní alikafa'a kéèyàn ó gbéra wọn so tí wọ́n ń pè ní kúfúwà ni ẹni tó ṣe déédéé orí lámùyákùláhù kò sí fún ọlọ́run kúfúwà ẹnìkan tá a lè fi ṣe déédéé ẹ̀ tó jọ ọlọ́run kò sí áàd kò sí ìdáhùn nígbàtí àyà Kùránì yẹn ti fi yé wa tó sì ti fi rinlẹ̀ wà àdáyá ní alẹ́dì dáàbà ilé ìṣẹ̀kúnnà nàṣùlùmí nàlàlẹ̀bá ní rọ́ṣìmọ̀ ọlọ́run àmìtàwáṣíà wọ́n sọ wá etí sẹ́kọ̀ alàlìbáni sọ ló bá mú jù nítorí ìkéni torí pé wá sọ pé rẹ̀ yẹn yóò padà sọ́dọ̀ Adam yẹn ni pé ọlọ́run dáadámọ̀ ní àwòrán rẹ̀ àwòrán tó dáadámù tí gbogbo wá rí oná làwòrán ara wa tá jọ jókòó yìí torí pé ànábì padà sọ nínú àdífì yẹn ànábì sọ bá Ádámọ̀ ṣe ga tó ó wá ní láti ìgbà yẹn ni àwọn ọmọ ẹ̀dá mọ́nìyàn láti wá ń dínkù ní gíga gíga títí ta fi wà báyìí àwa náà sì mọ́ gbọ́njọ́un tán bàbá wa pé òmìrán wà àwọn òmìrán já ara àwọn òmìrán ò mọ́ báyìí torípọ́lá náà sọ pé nígbàtí ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ tó ń ti parẹ́ ọlọ́ni alàdì lámù yóò lákọ̀ mẹ́sìlòhà filibilad so idan ohun tó jẹ́ kí n tẹnu bọ̀rọ̀ yìí ni pé ẹni tí è ṣe muslim bí christian kan lè lọ rí sọ ìbùkọ́rí ó ti wà lórí internet wọ́n ti translate ẹ̀kọ́ ní àwásọpọ́lọ̀ dáyàn láwòrán ara rẹ̀ pé àgbọ̀nà ọlọ́run ni wá àwa náà ọlọ́run ni wá tí bó wà náà wé iná ànábì yín sọ bẹ́ẹ̀ èyí ò bá dọ́dẹ̀ ló jẹ́ ká sàlàyé ẹ̀ ṣé kó mọ́ bá àdípẹ́ nìkan ó lọ máa fi ẹ̀kọ́ taná fún wa àbí yóò máa pe wa torí náà àwọn tó tàṣì àgẹ̀rẹ̀ má gbàgbé ibi tàà ti lọ àwọn tí wọ́n lọ ń fi ànábì wé ọlọ́run kódọ̀ ọlọ́run wọ́n ti ṣàṣejù àṣejù wọ́n wá gbé wọn kúrò ní Islam torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó rin ilẹ̀ lẹ́mìí wọn yẹn tako àyà Kùránì pé láìsàkà mísìlìhí ṣe ọ̀n kò sí tó dàbí ọlọ́run torí náà ìdáyàwó wá lọ́lọ́run sọ bá nàbí iná kala táhàdì ilá sírọ́ tìlìfọ̀sítàkì ìrẹ́ ànábì fi ní mọ́nà lọ́lọ́ tààrà yùkọ́lù láhú ìdáyàtul irishad kí ni mo pé ìdáyàtul irishad yùkọ́lù láhá ìdáyàtul irishad ó là ń pè ní ìtọ́sọ́nà tàlàyé ìdáyàtul irishad wal ìtọ́sọ́nà ká júwe ká ṣàlàyé gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ń sọ ẹ̀rí pé gbogbo ẹ̀lá mẹ́bí ṣàlàyé gbogbo ẹ̀ ló wí ó júwe ẹ̀ ǹjẹ́ wọ́n gbà á ṣùgbọ́n fi wọ́n mọ̀nà lọ́ọ̀bẹ̀ pé ọ̀nà ní ìgbẹ́rẹ̀ ẹmọ́tọ́ ojú ọ̀nà tààrà ní ẹ̀tọ́ ìdáyà yẹn lọ́lọ́run sọ ń bẹ̀ ṣùgbọ́n kéyìn ó wá gba ọ̀ràn tí wọ́n sọ kéyìn ó sì lò ó kó tọ ojú ọ̀nà náà ó là ń pè ní ìdáyà tó tàùfíì kọ́lọ́hún fi òun náà ni ìtọ́lọ́run fi láàmà nábì pé o lè fẹ́ni tó wù ọmọ náà o lè júwe ọ̀nà ni o lè ṣàlàyé ojú ọ̀nà ṣùgbọ́n o lè mú yànrín gangan walakinna Allah ayahadi man yasha ọlọ́run ní mọ̀ọ́bẹ̀ ní òwú mánà ọpẹ́ èèyàn ní man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni ọlọ́run bá gbèrò dáadáa kan kò sí tí ó fún tọ́ ń jàgbọ́yé ẹ̀sìn torí pé gbogbo wa náà lára wọn apààyàn wọ́n lówó láyé wọ́n bímọ láyé wọ́n kọ́lé láyé wọ́n gun káà wọ́n gẹ̀rọ pílé kódà ń táwọn ẹni rẹ ògùn wọ́n gùn gbogbo àwọn olè alọ́nilọ́wọ́gbà ìgárá dánàdánà ọlọ́ṣà adigunjalè fọ́lẹ́fọ́lẹ́ alọ́kọ́lọ́ ń kígbe gbogbo wọn pátá rí tí wọ́n ń dá lára ara wọn zina ara wọn tí ń mutí ara wọn tí ń ṣe jàǹdùkú ara wọn tí ń gbowó ẹ̀yìn ara wọn tí ń gbowó èlé ara wọn tí ń yapa ṣe ọlọ́run a rí àwọn èèyàn tí wọ́n ń ṣe kó díjọ̀bọ́ tí wọ́n ń pè ní homosexualism ọkùnrin àtọkùnrin fẹ́ra wọn àwọn kan sì ṣe márèjì wọn lẹ́nu jọ́ ìjọ́sẹ̀ tó lọ́gọ́ pépà gbé ọkùnrin àtọkùnrin wọ́n lọ sí márèjì pépà gbé kódà ìjọba amẹ́ríkà ṣáájú tàwọn eléyìí wọ́n tún gba ọkùnrin kan tí ń gba basketball báyìí mo gbàgbé ó kọ ẹ̀ eh, kí ló kọ president amẹ́ríkà yìí ó gbà lálejò ní white house wọ́n máa mọ̀ gbà lálejò pé àwọn fẹ́ fi yé pé ìjọba amẹ́ríkà àwọn wà lẹ́yìn ẹ̀ àwọn òṣojú ṣáájú àwọn òṣìṣẹ́ lẹ́yàmẹ̀yà nípa kéyìn ó ṣe tó wù tó wù wọ́n ní pọ́kùnrin ló fẹ́ máa fi ṣáyà àwọn ò bọ́ ọjà wọ́n wá gbà láàyè wọ́n wá ní kó wọ́n gbà lálejò ní White House tí president country mi ò wá tí wọ́n níjó débẹ̀ ṣùgbọ́n torí pé ní ìyapa ọlọ́run wọ́n ní máa bọ̀ àwọn kí ọká bọ̀ wọ́n láwọn fẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn gbogbo èèyàn làwọn gbà láàyè sẹ́wọ̀n pé aburú wọn ṣe kíni yóò máa fẹsẹ̀ nílẹ̀ lọ gbogbo aná láàrí pé wọ́n dẹni àpọ́nlé àbí wọn dẹni àpọ́nlé wọ́n dẹni ìyà àbí wọn ò dá wọ́n lówó àbí wọn ò lówó wọ́n kọ́lé àbí wọn kọ́lé torí náà ànábì ò sọ pówó ní ó fún ọ̀yà kò sọ pọ́ ma ní ó fún kílà ànábì wí yóò fa kí òhun fi dí ní yóò fún lágbọ́yé ẹ̀sìn láàkáyé rẹ̀ ò ní di àkáyé tó ti yí padà tí ó máa pe pupa ní dúdú tí ó pe dúdú ní pupa yóò máa wo funfun báyìí yóò ní ọ̀hán eléyìí tó dúdú kiri báyìí kò tí yí padà irú làákàyè yẹn làwọn dúpẹ́ sí pọ́lọ̀ jogún ẹ̀ fún wa pọ́lọ̀ ń ṣe wá ní mọ́mìnì ọlọ́run kó má ṣe wá ní kèfèrí láéláé mo wá jẹ́rìí pé ọlọ́run ọba náà kan ṣoṣo ni ọba náà kò pé méjì ìbìnlé mẹ́ta kò sì bímọ ẹnìkan òbí kò lóró kúkò lẹ́rẹ̀gbẹ́ra ti ṣàlàyé ẹ̀ ajẹ́rìí pé ọlọ́run nìkan níjọ́sìn tọ́ sí nítòdodo torí pé òun nìkan náà la dẹ́dà kò sẹ́ni tó tún jáde tó lóun dẹ́dà ẹlòmíì lè máa sọ pé òun dá kinní kan nínú ẹ̀dá ṣùgbọ́n kó pe gbogbo ẹ̀dá mọ́ra ẹ̀ kóun lòun dá gbogbo èèyàn ni ó dájọ́ wèrè lé lórí kẹ́nìkan jáde kó ní gbogbo tí mẹ́láyé àti sánmọ̀ òun lòun dá òun tó ń bá yín sọ̀rọ̀ àwọn èèyàn ó dájọ́ wèrè lé lórí orí ẹ̀ dàrú àmọ́ lè máa pọ̀hùn ṣe mọ́tò bẹ́ẹ̀ ni àjíyàn ìta fi ń sọ̀rọ̀ ẹnìkan ló ṣe amẹ́yìn ni kí wọ́n ń pè ní ṣẹ̀dá in tí wọ́n ń pè ní ṣẹ̀dá tọ́lọ́run ọba mínàlẹ̀ ádámi lálẹ́wojúdì láti bí àìsí ni ó ti fa ti ẹ̀yọ́ tí wọ́n ń pè ní ìṣẹ̀dá nìyẹn ṣùgbọ́n tọ́mọ ènìyàn tọ́lọ́run ti dá tẹ́lẹ̀ látòpọ̀ inú ilẹ̀ ni irin wà ọlọ́run sì ti sọ fún wa nù suratul hadid pòun ló ń sọ irin kalẹ̀ fún wa láti sánmọ̀ ká máa lò ó ká máa lò láyé ọlọ́run sọ nù kùránì irin yẹn lọ lò ẹ máa fi rọ tẹ́ bá fẹ́ fi rọ àwa sọ kalẹ̀ láti sánmọ̀ torí náà ń ta lò tí ń bẹ́ nù ilẹ̀ kìí ṣe à ń rọ nǹkan yẹn ni tẹ̀síyúrù là ń ṣe à ń rọ àdá gbogbo àwọn tí ń ya fọ́tò tí ń pèrà wọn ní creator ó ní ọ̀rùn hmm, kìíní kan creation ẹ̀ creating nǹkan kan òjì kìíní náà lẹ́gbẹ́ àbí wọ́n create wọ́n lọ́lọ́run fi sọ alànàbì fi ṣàlàyé pé tó wá díjọ́ gbéǹde alkiyama nínú àwọn tí àwọn ó pọ̀jù ní musawwirun àwọn tí wọ́n láwọn ẹ̀yà òwòrán yẹn ọlọ́run ní tẹ́ ẹ̀yà yẹn fẹ̀mí sí wọn ò wonderful creation kí ló create kí ló dá ọlọ́run nìkan ni khaliq ìṣẹ̀dá tọ́lọ́run mínàlá àdàmì ìlàlúwùjú láti bí àìsí ló ti mú ṣẹ̀dá tiẹ̀ ìwọ ọmọ ènìyàn ò dá nǹkan kan tọ́lọ́run ti dálẹ̀ ló ń tó pọ̀ ò bá jẹ́ genetic engineering ló wà gbogbo genetic engineering tẹ́ ń ṣe reorganization àti restructuring ní èè kèsì pé ìyìnlẹ̀ dá chromosome àbẹ́yìnlẹ̀ dá chromosome ṣẹ́yìnlẹ̀ dá DNA ẹ̀bẹ̀ ọlọ́run ló ti dá DNA ẹ̀bẹ̀ DNA yẹn lè rí ọ́dá ẹ̀ ó fún yín ní fọ́ọ̀mù àbí ṣéèpù míì ọlọ́run ló fún yín ní mà bẹ́ẹ̀ ṣùgbọ́n dna ń sẹ́yìn lẹ jáde bẹ́ẹ̀ sì kírètì artificial material tẹ́bi kírètì ẹ̀ sẹ́yìn lẹ ní ọlọ́run ní láyá kúlùkù dùbàbà ẹ̀ lè dá eéṣin nínú àyà mi ọlọ́run kóró àgbàdo ẹ̀ lè dá àmọ́ ẹ̀ lè ṣe háíbírìdì a lè rí ọsàn tó kan tí ń so púpọ̀ àmọ́ àmọ́ kan a sì rọ́sàn kan tó dùn àmọ́ kìí so púpọ̀ àwa mú in ń dùn bẹ̀rẹ̀ ni a fi sínú tèyí tí ń kan ayọ̀ tí ń kan kú o ilé e wa ń dùn padà e wa ń so púpọ̀ hybrid inú ni kí ni ẹ sì ń pè ní hybrid nǹkan tá a papọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ yóò tètè yá àwọn oníkọ̀mpútà ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa hybrid computer pé àti ọlọ́run ọba nìkan ló create gbogbo ẹ̀dá yòókù ò create gbogbo tí sì ń jẹ́ design ọlọ́run ló design mùsọ́wúwírù lọ́lọ́run ọlọ́run ló fashion ọlọ́run ló design gbogbo design tọmọ èèyàn bá mú wá ó ti rí nínú nature ó ti rí bólẹ̀ pé àwọn àbá tún sọ̀rọ̀ nípa nature pé àwọn oní tí ò fẹ́ gbọ́ lọ́n gbọ́ ní máa attribute nǹkan sí nature wọn ò ní sọpọ́ lọ́n wọn ò fẹ́ sọpọ́ wà ní nature kí ni nature níbo ni nature ti wá the work of nature what is nature define ah iṣẹ́ tá à ń wò yìí iṣẹ́ iṣẹ́ nature ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò fẹ́ sọ pọ́lọ́ ni gbogbo design téèyàn bá gbé wá nínú tọ́lọ̀ ti dá ní ó ti rí béèyàn bá ṣaṣọ ọ̀nà kó jẹ́ pé ó labalábá kan àwọn àwọ̀ tí ń bẹ lára labalábá yẹn ló gbé jáde ó wá ṣe combination kọ́lọ̀ rẹ̀ bó bá ṣe kàǹpálà bóyó ti rí àmọ̀tẹ́kùn ń hmm, orí leopard tó ṣe tó tò tó lára òun náà wá wò òun náà wá gbé jáde ó ṣe kàǹpálà àbóṣe design ó gbé jáde bẹ́ẹ̀ wọ́n ní ah, ọkùnrin yóò lọ́ríjínálítì irọ́ ni ìtọ́lọ̀ ti dá lórí ló fi gbé jáde àbí gbogbo kọ́lọ̀ bóyó dòdó lórí bó ṣe rí yẹn ẹ̀yìn ẹ̀wọ̀ àwọn architect tí wọ́n bá fẹ́ yálé kíní kan ni wọ́n fi jọ ta ló dá kíní kan tẹ́ fi jọ yẹn ọlọ́run nìkan ló dá nǹkan onìkan náà ló yàwòrán gbogbo ń tá a dá àti ń tá a yà láti inú tọ́lọ́run láti ń mu làákàyè tá à ń lò ta ló fún wa ọlọ́run ní onìkan níjọsìn tọ́ náà ló wá rán nàbí wa Muhammad abẹ́yìn tẹ́ ń ṣe ẹlòmíì ọkàn ẹ̀ ti balẹ̀ kí hàn hmm, àbá yóò mọ̀ pé abstract art wà kí ló abstract àbá. ńgbà tó bá mú búrọ́ọ̀ṣì tí fi ń kan ínkì àbí tí fi ń kan kílò kọkíní wọn tí fi ń kan gàlúrà àbáró tí wọ́n fi búrọ́ọ̀ṣì ṣe ṣàkàṣàkà kíní kan at the end of the day yóò àjáde yóò ní kí lélẹ̀ yóò lóun ṣe interpretation ní abstract art kò yá gangan wọn kàn fi búrọ́ọ̀ṣì ṣe ṣàkàṣàkà ni o yóò wá wò pé kíni kíni ìjọ in tó jọ yẹn ṣe wọ́n ló dá yóò wá máa ṣe interpretation wọ́n ní ọ̀hún bọ̀bọ̀ ìgúdù ní abstract art irọ́ ni ìntọ́lọ̀ ń dá tẹ́lẹ̀ ló fẹ́ fi jọ àbítàwà áfíríkà ìpá áfíríkà àmọ́ gùdù mẹ́ bí ká rórí erin ká papọ̀ mọ́ ẹsẹ̀ kìnìún ká lọ fi irú irú màálù ká fi ha ká wo ìyá àṣá ká fi sí lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹwà ṣe bí n táàrí náà là ń fi sí ọ̀nà abstract it's a very good creation creation kọ́ creation ni nítọ́lọ̀ ti ṣe náà ló kójọ tó náà kò sọ originality fọ́mọ èèyàn ọlọ́run ló ní originality torí pé òun ní bàdí ọ̀sámáwátì wà láàrdì ayéhọ́líkù sámáwátì wà láàrdì alágọ́ìrì ní sálín sábíkìn ó dá gbogbo nǹkan láì jẹ́ pẹ́rú ẹ̀ ti wà tẹ́lẹ̀ ọlọ́run ò improve nǹkan kan ó dá ní àwọn èèyàn là ń sọ pé a ní improvement lórí ń tá a nítorí pé kò perfect gbogbo ìgbà náà ni wọ́n sì máa gbé improvement wá ìyẹn ni pé wọ́n máa ṣe kí ni wọ́n máa tún ṣe sí pé kó lè dáa wàkúlù ṣe ń yáríjì ìlàsílì gbogbo nǹkan sì tún padà sí pìlẹ̀ ẹwà àwọn ọkọ̀ onímúgànmúgànmú tí wọ́n ní òdánjọ́ sí táa lò táwọn British lọ ẹ̀tọ́ nípa tún ti gbé design rẹ̀ jáde àdúnwò tún ti máa lò padà gbogbo irun táwọn èèyàn ti lò pátì tí wọ́n ń ṣe afuró tó ga àwọn ọmọ èèyàn tó ti ń lò wọ́n ń pè ní old school ẹ̀ ṣe dá mi lẹ́ẹ̀ gbogbo pátì táwọn èèyàn ti yà káfà kìíní sórí àwọn èèyàn tó ń padà síbẹ̀ gbogbo ṣòkòtò tó ti gbálẹ̀ tí a ń pè ní jb njọ́ náà àwọn èèyàn tó ń padà síbẹ̀ kí ló wí Obama style irun orí Obama ń sóbama ló kọ́ gẹ̀ irun táwọn èèyàn ti gẹ̀ láti àìmọye ọdún sẹ́yìn ọlọ́run kò ṣàánú wa gbogbo ẹ̀ à ń fi ń ṣàlàyé pọ́lọ́run nìkan ló tó sìn ó nìkan níjọ́sìn tọ́ sí kò tọ́ sẹ́lòmíì olúwa ránà bí tó sí táwa ń sọ yìí ẹni tó wá ń ṣàlàyé ẹ̀ tó fi yé wa lànábì sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́lọ́wọ́ kó máa bá nábì wa Muhammad pẹ̀lú àwọn ará alẹ́ ẹ̀ tí wọ́n máa tàwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà ìkẹ́ ọlọ́wọ́lọ́wọ́ kó máa kárí gbogbo wa àti mùsùlùmí àgbáńlá ayé lẹ́yìn eléyìí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sì máa jẹ̀ràn pé kó máa lọ bẹ́ẹ̀ a mú súra kan lónìí a sọ̀rọ̀ nípa rẹ̀ náà ní súrọ́tù nóòhù súrọ́tù nóòhù yẹn yóò máa jẹ́ adé lórí ọ̀rọ̀ tánàbí tí ń sọ tọ́lọ̀ ti ní kánàbí ò sọ tá àti ń bá bọ̀nù àní àmù torí pé àwọn tí ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kọ pẹ̀lú àwọn àyà tá ń káàbọ̀ nínú súrọ́tù ràní àmù àwọn ni mùṣìríkùn alimushiriku na fi maka àwọn òṣèbọ maka àwọn kò ní gbọ́ kò ní gbà ńlọrọ tí wọ́n dojú ẹ̀kọ́ wọ́n fi lè bẹ́ẹ̀ náà lọ́rọ̀ nú súrọ́tù yàásín ẹ̀rí pọ̀rọ̀ tó le kókó ní gbogbo àwọn súra yẹn àwọn tó ṣe pé àwọn mọ̀lẹ́hìdóòn àtàwọn mùtàmọ̀rìdóòn àwọn alágídí àwọn tó ní inad àwọn alágídí agbọ́mọgbà tá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó lè lábà wọn sọ torí pé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ràn wọ́n má bó bá ń sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò mọ yín mú ni àfi kó sọ̀rọ̀ tó lè ìgbà náà lọ́kàn wọn ò tó wa sọ́rọ́tù nóòhù òun lágbé ẹ̀wò lónìí pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ̀wọ́n bá kí o fún wa lágbọ́ sọ́rọ́tù nóòhù yẹn oní súra 71 nínú Quran súra ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́rin oní sọ́rọ́tù nóòhù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه واتعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها يخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا ما لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تدرن تذرن ولا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوس ويعوق ونسرا وقد أدلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب إن قال نوح رب لا تدر على الأرض من الكافرين ديارا إنك إن تدرهم يدلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ ọgbàrọ̀ ọlọ́run kọkànléláàádọ́rin pẹ̀lú sádẹ̀ ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jọra ìláàrin wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ àlọ́hù àjọkẹ́ ayé aṣàgá láyírọ̀ náà lábẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run náà ọlọ́run ní inna arsalna Nuhan ila qawmihi an andhir qawmak أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عليم ọlọ́run ní iná ọ̀rọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ní máa béèrè nítorí àwùjọ a bára wa àbágbègbè ta wà nígbàtí bá ní iná rẹ̀ tó ní àwa ọlọ́run nítorí àwùjọ níbi tọ́lọ́wọ́n bá dá wá sí tó ṣe páwọn táà ń jọ ń gbé sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run torí náà bẹ́ẹ̀ bá ní àwa ọlọ́run a mọ̀ wá wò pé ṣé kèé ṣe pé ń fìgbàgbọ́ tí wọ́n rinlẹ̀ pọ́lọ́wọ́n bá ju ẹyọ kan lọ kó má jẹ́ páwa mistake tá ń tẹ̀lé fẹ́ẹ́nu kùránì náà ní àwa fọ́lọ́run èsì ni wípé kò rí bẹ́ẹ̀ èdè kọ̀ọ̀kan ló lágàámọ̀ tiẹ̀ èdè kọ̀ọ̀kan ló ní kí ni mo pé àdámọ̀ tiẹ̀ kódà irú eléyìí náà ń bẹ́nu Yorùbá àgé kíákíá gbogbo àwọn tí ń bẹ nípò àṣẹ ni wọ́n bá bẹ́ sọ̀rọ̀ nínú èbó wí ni wọ́n máa ń lò wọ́n ń pè ní plural of authority tàbí ti majesty gbogbo àwọn tí ń bẹ nípò wọ́n máa lò bẹ́ẹ̀ we shall do it ta ní wí bẹ́ẹ̀ olórí òun nìkan náà sì ni nínú tèbó ni ẹ nínú Yorùbá